ìṣirò níṣẹ́jú kan ẹ̀kọ́ ṣáájú a ti rí i pé kò nira láti multiply number, kí number. níbi ìyówù tí o bá rí kó gùn dé pẹ̀lú àsan one tàbá san nine lágbárí wa láìlẹ̀ ẹ̀rọ ìṣirò níṣẹ́jú péréte ìbéèrè wa wáyé pé bó o ní tá a bá ní báyà bí àsan two àbá san three àbá san four báyà bí irú nǹkan báyìí báyìí pé sófin. So tá a lè mọ́ lò láti fi lè multiply nọ́mbà yìí níṣẹ́jú péréte láìlẹ́rọ ṣírò lágbárí wa bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ àwọn náà ni pé ká mọ ọlọ́gbọ́n tó dópin eléyìí tá à ń lò fásán wọn àyẹn gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní thirteen times twenty two ẹ rí i pé mo lè tún thirteen times twenty two mo lè tún kọ́ bí kí ni o thirteen times two times eleven torí mo ti mọ̀ pé two times eleven twenty two ni àmì ọmọ fún mi o tí máa kọ́kọ́ multiply thirteen àti two papọ̀ ẹ̀ rí pé twenty six ni màá wá ṣe wá lo òfin one one fún so ti wá o nígbà yẹ pé multiplier mi bíbá yìí àsan one ló ní díjìtì méjì ni mo ní máa fi zero kan sí bíbá yìí máa fi zero kan sí bíbá yìí máa máa wá rò ní méjì méjì látàpọ̀ ọ̀tún mi zero plus six six six plus two eight two plus zero two ntí èsì wo jẹ́ ẹ́ rí i pé kò dára rárá bóò ni tó bá yẹ pé n bá ní three three three times two two two multiplier mi bíbá yẹ àsan two ni o ìyìn tá a lè ṣe òun náà ni pé kí n sọ pé three three three kí n tún twenty two kọ gẹ́gẹ́ bí kí ni o two times one one one ṣe mọ̀ pé two times one one one two two two náà ni ó fún mi ó tí n bá kọ́kọ́ fi àwọn méjèèjì àkọ́kọ́ ìfẹ́ra wọn màmá ní six six six times one one one máa wá lòfin tó bá jẹ́ pa abá lásán one ẹ tó jẹ́ díjìtì mẹ́ta tó ti máa kíláàsì a kọ yí zero méjì sí parí àtẹ̀yìn a máa wá rò wọn papọ̀ mẹ́ta mẹ́ta látàpọ̀ ọ̀tún six àbí twelve a kọ two àfihàn àpamọ́ ẹ six plus six plus six eighteen pẹ̀lú one àtàfipamọ́ yóò jẹ́ nineteen six plus six plus ó jẹ́ twelve padà pẹ̀lú one àtàfipamọ́ ó jẹ́ thirteen so six plus zero plus zero ó six plus one tá a fi pamọ́ seven ní tẹsí wa tí ó jẹ́ náà ní bóòní tó bá bá ní two one one times four four four òun náà le rárá ẹ ẹ́ di pé mo ti mọ̀ pé mo lè sọ pé two one one times four times one one one torí four times one one one yóò mọ̀ fún mi ní four hundred and forty four so ti yé mi báwọn ẹ̀ tí n bá kọ́kọ́ fi méjì yìí multiply ara wọn màá máa ní four four eight tàbí ajá sí pé eight four four màá máa multiply rẹ̀ pẹ̀lú àsan one mẹ́ta ẹ rí i pé tí n bá lò fi yẹn òun náà ni pé kí n yí zero méjì sí sí ìṣirò méjì sí parí so ti bá wọn so màmá rò wọn papọ̀ ní mẹ́ta mẹ́ta látàpọ̀ ọ̀tún ilé yóò jẹ́ four àbí ilé yóò jẹ́ eight àbí ilé yóò jẹ́ sixteen ẹ fi one pamọ́ so ti bá wọn so ilé yóò jẹ́ twelve pẹ̀lú one tá ẹ fi pamọ́ jẹ́ thirteen so ilé yóò jẹ́ eight pẹ̀lú one tá a fi pamọ́ yóò jẹ́ nine ọ̀dà ìjà ara ẹni tí ó sọ ilé ìfúnmi oníṣẹ́jú péréte láì lo ẹ̀rọ ìṣirò lágbárí wa ẹ lè fi èsì ń sọ ọ́ sábàlá ìrírí.